Hmm. ẹ̀yin àgbààgbà yorùbá movie industry ṣé bẹ́yìn náà lẹ pòwe wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ orí àwọn tó wà kéékèèké <laughs> nínú movie industry ó ti ń wọ̀ rẹ́dí o ẹ̀yin bàbá wa àá kí ló wá dé ṣé torí pé wọ́n ti lówó jù yín lọ òun lẹnu yín ò ṣe ká wọn mọ́ ni àbí kò tiẹ̀ sófin rárá. because eh, ó ti ń di lemọ́lemọ́ tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá lówó lọ́wọ́ tẹ́ ẹ̀ lówó tó wọn tẹ́ ẹ̀ gbajúmọ̀ tó wọn ẹ̀ wá lè bá wọn sọ̀rọ̀ kan gbọ́ àbẹ́yìn ilẹ̀ tiẹ̀ máa ń wùwá pé kò kàn mí. bí ẹni tó jẹ́ gọ́vnà tán jẹ́ pírẹ́sídẹ̀ǹtì wọn ní Tampa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ pọ̀ bẹ́ẹ̀ lọ kí ló dé ẹ kí ẹ ní òfin nínú ẹgbẹ́ yín ni tó fi wá jẹ pé àfikán tiẹ̀ wá yẹ̀yẹ́ gbogbo yín because tí èèyàn méjì nínú Yorùbá movie industry tán bá ti ń jà wọ́n ti yẹ̀yẹ́ ẹ̀yin tó kù ẹ̀ẹ̀kan mọ́ ni á dẹ̀ máa kó òkúta ba ọrọ̀ ajé yín. kí ló wá dé tẹ́ ẹ̀ wá lè pè wọ́n lẹ́nu kankan bá wọn sọ̀rọ̀ kán dẹ̀ gbọ́ a mọ̀ pé lóòótọ́ torí pé mi ti ní owó ọ̀pọ̀ wọn ti ní owó jù yín lọ ẹ̀ tó ẹrú ẹni tó ń pè wọ́n kódà lè pè mí inú wọn kán má gbé kọ́ ṣùgbọ́n ẹ̀yin náà ẹ máa bọ́ síta lẹ́ẹ̀kọ̀ọ̀kan kán mọ̀ pé ẹ̀yin náà ń sọ̀rọ̀ èyí tẹ́ ẹ bá pè tí ò bá gbé kọ́ yín ó yẹ kẹ́ ẹ lófin ó yẹ kẹ́ ẹ ní òfin àwọn iṣẹ́ tẹ́ ẹ ti ṣe láti jẹ́ àwọn tí ó bàjẹ́ lélẹ̀ kódà èyí tẹ́ ẹ jẹ́ obìnrin lóòótọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọn ò ní kẹ́ ẹ gbẹ́nu dákẹ́ ṣùgbọ́n òfin gbúdọ̀ wà bó ṣe jẹ́ pé ẹ lówó tó wọn yẹn ẹ̀yin nípìlẹ̀ tẹ́ ẹ dá ẹgbẹ́ yìí sílẹ̀ tó jẹ́ pé lẹ́nìí ara yín ọlọ́ọ̀lọ́ọ̀ yín bọ́n tiẹ̀ wá padà jẹ́ èèyàn tó jẹ́ pé ọ̀nà míì náà fi padà jẹ́ èèyàn nínú Yorùbá ibẹ̀ náà ti mọ̀ wọ́n. so kí ló wá dé tẹ́ ẹ̀ wá ní òfin tó jẹ́ pé ìjọba gan lè bá yín fọwọ́ sí i. ẹ̀ wá jẹ́ kán máa ba Yorùbá àwọn tán tiẹ̀ ń ṣe Yorùbá yẹn ò tiẹ̀ sí gbá àwọn tán tiẹ̀ ń ṣe Yorùbá yẹn ò tiẹ̀ ṣàwọ́ àwọn bàbá àwọn màmá àwọn dẹ̀ jẹyà ni ló fi dàbí pé àwọn tó ti wà ń bẹ̀ ti pẹ́ wọn ò ní nǹkan kan àwọn jẹyà torí pé wọ́n ń fi ara ṣiṣẹ́ ni ṣùgbọ́n àwọn tèmi ẹlòmíì wà tó ti mú nǹkan mímọ tí ò tiẹ̀ ṣe fíìmù mọ́ tá àti ẹ̀rí nínú múfì mọ́ tó yẹ pé lóòótọ́ ṣùgbọ́n ibi Yorùbá fíìmù yẹn náà ti ní ó kọ tán jẹ dèníì ẹ̀ bá tó ẹrú ẹni tó lè pè wọ́n lóòótọ́ oníkálukú ayé ti dáyé wọ́n ní bó dẹ̀ ṣe wù mí ní ìṣera mi ló mú ló mú ní yọmọkọ́mọ. ẹ mọ̀ pé sẹ́tẹ̀ ti ṣe ti pẹ́ tẹ́ ẹ̀ bá wá nǹkan ṣe sí wọ́n máa bàjẹ́ mọ́ yín lọ́wọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì wọ́n ti lè dá fíìmù ṣe kí wọ́n gbé sórí YouTube wọn fúnra wọn kán gbé sórí Instagram wọn fúnra wọn kán gbé sórí Facebook wọn fúnra wọn bọ̀tẹ̀ ẹ̀yìn nípìnlẹ̀ kínní tán bá wá sọ pé tọ̀ àwọn o ọ̀rọ̀ tẹ́ bá ti bá wọn sọ àwọn ò fẹ́ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí gbogbo àgbáyé náà mọ̀ tó tọ́ pé ọ̀rọ̀ yìí o a ti bá wọn sọ a máa ń bá wọn sọ ṣùgbọ́n àwọn ni wọn è gbà o tẹ́ ẹ̀ bá gbégbèsè lórí ẹ̀ ìbáni wọ́n á máa wọ́n á máa ba iṣẹ́ yín jẹ́ torí àwọn tó ń bọ̀ lẹ́yìn ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbààgbà ẹ̀ bá wájú jẹ́ òun ló ṣe rọrùn fún àwọn tó ń bọ̀ lẹ́yìn tí gbogbo wọn náà fi jẹ́yàn àwọn tán wá ń bọ̀ kí ni káwọn dé bá o tẹ́ ẹ̀ bá tún àárín yẹn ṣe kí Yorùbá movie industry kó má bàa parun nígbà tẹ́ bá lọ tán torí pé àwọn àwọn tí ẹlẹ́ẹ̀fẹ̀ yín lẹ̀ fún yìí ẹ rí ẹ̀yìn lẹ̀ fi fún àwọn èèyàn kankan ẹ sì wà láyé ẹ wọ́n ṣe ń ṣe é. èyí tó bá kílèmù póun lówó nù wọn tó bá tiẹ̀ wá padà lówó tó ibi iṣẹ́ yorùbá yorùbá movie industry yẹn torí pé òun art náà ṣe mọ́ ẹ ló ṣe jẹ́lù mọ̀ká òun ló ṣe ń gbà yìí ìmí inú wọn ti ń lọ ta kírìmù ti ń ta gbá ti ń ta foodstuff ó kọ kó ti ló kan yorùbá movie industry yẹn òun náà ló fi ń jẹ oúnjẹ yẹn ńgbà tẹ́yìn tẹ́ wá ń ṣe wọ́nranwọ̀nran tẹ́ wá ń ṣe báyìí tẹ́ máa máa jàjẹ́ ẹlẹ́yà lórí social media àwọn tó ń bọ̀ lẹ́yìn kí lẹ fẹ́ káwọn dé bá àkínlárò jinlẹ̀ ni Amina Ajao ní ẹ̀yin wọlé lẹ bá tilẹ̀kùn pa ẹ̀ka ẹ̀ ńgbà tẹ́ gun àkàbà tán lẹ bá gbé àkàbà ṣubú ẹnìkan ò dẹ̀ lólé ayé tán ẹ mọ̀ jẹ́ ń tàn yín kò sírú tálẹ́ǹtì tó o lè lo ní yìí ìran kan ìran kan ń lọ ìran kan ń bọ̀ ni. bó o ṣe ní tálẹ́ǹtì yẹn tó ipò ní tó tó bá padà yá n ó rí èèyàn tó tún ju tiẹ̀ lọ tó tún bẹ́tà ẹ̀. so lọ́mọ yẹn o ò lè já kọ̀kọ́ o ò lè jẹ́ end àárín ni wàá wà all the time. àwọn tó ti lo àná tẹ́ ẹ rí wọn tán ń gbé wá tán wá ń tọrọ owó fún yẹn àwọn náà mọ bó ṣe ń ṣeré dáadáa ìgbà ló yí kúrò lọ́dọ̀ wọn ẹ wùwà dáadáa torí àti ìgbà bá máa yí kígbà lè yí kàn yín ní ti dáadáa tẹ́ bá ń wò pé ẹ mọ̀ ṣe lénìí à à ṣiṣẹ́ débẹ̀ ni ẹ ṣiṣẹ́ débẹ̀ ìgbà yí kàn yín ni ẹ ó fẹ́ dàbí round table báyìí ni kéèyàn jọ jókòó báyìí ni tó bẹ́ẹ̀ yí kúrò lọ́dọ̀ yín tó lọ sọ́dọ̀ ẹlòmíì kí lẹ fẹ́ káwọn èèyàn fi máa ròyìn yín ẹ respect àwọn tó jẹ́ àgbà yín ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àgbà ẹ mọ́ yẹ̀yẹ́ ara yín lọ́dọ̀ wọn kẹ́nu yín lè tọ́ ọ̀rọ̀ wọ́n ń ba Yorùbá movie industry wọ́n ń bà yín lójú jẹ́ ká má lè wo Yorùbá movie pẹ̀lú àwọn ọmọ wa mọ́ nínú ilé ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan ṣe sí i ẹ̀yin tẹ́ ẹ jí àgbàlagbà ìfẹ́ máa dákọ àmọ́ ẹjẹ́ ń dákọ èèyàn díẹ̀ bàbá láti ẹ̀yin náà pè ní gọ́vnà or president lè tampa bàbá bàbá wa ọ̀gá Bello bàbá wa ń dé délé odùlé respect ẹ lè rí màá yẹn bí nǹkan yánmọyánmọ but still náà àwọn màmá màmá rainbow màmá kinní kan mo ti gbàgbé màmá àwọn màmá tán ti dàgbà nínú kinní yẹn wẹ́ torí pé àwọn ìyá yẹn ò lówó sá wọn ì gbọ́rọ̀ sí wọn lẹ́nu ṣùgbọ́n ẹ lè bá wọn sọ̀rọ̀ náà káyé mọ̀ pé sọ tiyín kán mọ́ bá sẹ́tẹ̀ ti ṣe látọjọ́ tó ti pẹ́ kán mọ́ bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ó kí gbogbo wa pátápátá àánú ọlọ́run ní fi wá sílẹ̀ ire o.